المتكبر الخالق البارئ المصور الغفار الله الوهاب الرزاق إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يعده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قف ولوضة أطرويك ولوضة فون أسوجوا النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà rẹ̀ bẹni tí wọ́n tọ́ ìlànà ànábì tó fi di ọjọ́ gbẹ̀ǹde alkiyama abẹ́lẹ́ wọn kò fi kẹ́tí àtọ̀rọ̀ yìí kò fi kárí wọn. gbogbo àwọn mùsùlùmí tí a ń gbọ́ ètò àdéhùn ẹ̀yọ́ sọ̀rọ̀ nù ètò náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí tí wàá kí wa káàbọ̀ sí orí ètò náà so abẹ́ ọlọ́wọ́ ọba fún ẹbí ọlọ́wọ́ ọba tí ó ṣe onígbọ̀wọ́ ètò yìí tó pọ́n lọ ṣáwó rẹ̀ ọlọ́wọ́ ọba kí ó bá wa fi sọ rẹ̀ sọ kò ṣe àlékún dáadáa rẹ̀ kò fi kò fi lọ́kàn balẹ̀ àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀ lápapọ̀. na ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni aláṣẹkù àwọn ẹ̀tọ́ ẹ̀tọ́ oríṣiríṣi wà ní àwọn ẹ̀tọ́ tí mo ti kà síwájú àti sọ ẹ̀tọ́ ọlọ́wọ́ ọba ẹ̀tọ́ tànàbí sallallahu alaihi ẹ̀rí eléyìí gbogbo àwọn kẹta ń ka yìí nǹkan tó yẹ kí mùsùlùmí fọ́ndámẹ́ntà ìsìn wa tó yẹ ká mà ní Allah yóò ṣe ní láàánú yóò bá nínú jẹ́ kó jẹ́ pé kí wọ́n tó máa rí ẹnìkan tó sọ pé ẹ má gbé ànábì sípò ọlọ́run títí a kó dariwo yóò fi mọ̀ pé àwọn èèyàn ẹ̀sìn wa ìpínlẹ̀ rẹ̀ kò yé wa ìpínlẹ̀ rẹ̀ kò yé wa sòkò ìsìnkú kan tó ń fà ju kò àìsí ẹ̀kọ́ ìpínlẹ̀ yẹn àti àwọn balùbalù táwọn yẹn ti fi rọ́ọ̀lù ẹ̀sìn ojúlówó ẹ̀sìn wọn ti fi balùbalù rọ́ọ̀lù náà ní wàá dàbí ẹni pé bóyá tẹnìkan bá wá sọ̀rọ̀ kan ọ̀rọ̀ tó ṣe pé nǹkan tí ó wà nínú Al-Qur'an tó wà nínú àdìsàn Nabi sallallahu alaihi wasallam ló sì wá di ariwo tó ẹwúrú àwọn tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì lẹ́yìn mẹ́ta yìí dákun ṣé n tó yẹ kó wọ́n ṣẹlẹ̀ ní tẹ́ni tó yẹ kó wọ́n kan sára sí pé yes ìpìlẹ̀ ẹ̀sìn wa rèé kí wọ́n sọ pé ànábì ò lè àkí ń gbẹ̀mí tẹ̀ tẹ̀lé ànábì àkí gbẹ̀mí tẹ̀ ànábì ọlọ́run làwọn gbẹ̀mí tẹ̀ àìgbára lé ànábì ànábì làwọn gbára lé so ọlọ́run làwọn gbára lé kéèyàn wá di ẹjọ́ láwùjọ wá di fanfa so bẹ́ẹ̀ sì ni kí ló fà á súfì tasọ́wùfù ló fà á tasọ́wùfù ló fà á ìtọ́sọ́wọ́fù ni òun ni ó ń rí ànábì sí ọlọ́run àti ọlọ́run àtànábì pé kankan náà ni wọ́n ṣẹlẹ̀ yìí kò kí ń ṣe ìlànà tánábì gan gbé wa ànábì gan tàkó ẹ́ ọlọ́run ni ẹ̀wọ̀n onítòsí ní àyín gbogbo àná la máa ń sọ pé iyyaka na'budu pé wọ ọlọ́run la máa sìn wa iyyaka nasta'in wọn láì súnmọ́ wáyà ràn wọ́n lọ́dọ̀ rẹ̀ wọn láwọn fẹ̀ nítẹ̀ wọn láwọn gbára lé tí wọn anábì sallallahu alaihi wasallam kì í ṣe ní tàwọn gbára lé kì í ṣe ní tàwọn tẹ ọlọ́run tó dá anábì làwọn gbára lé. kódà níbi gan máa ń pé àwọn èèyàn pé ẹ padà káì ẹ padà sọ́dọ̀ ọlọ́run ọba tó ma yín máa lẹkùn látàrí jù náà lè la ìwà kọ̀ọ̀rọ̀ ẹ̀rẹ̀ gbogbo àwọn nábì ọlọ́run mọ́ṣẹ́ máa ń wí nìyẹn kí ló ń ṣe yín tẹ̀lé padà sọ́dọ̀ ọlọ́run kẹ́ ẹ tẹ ọlọ́run ọba yín ní àwọn iṣẹ́ tó yẹ kó dá wàhálà kalẹ̀ àwọn pé ìpìlẹ̀ ẹ̀sìn yìí ọ̀pọ̀lọpọ̀ kò yí wa padà sí kò sí tó sídi súnà nàbì sallallahu alaihi wasallam ká ṣe tán láti tẹ̀lé ìlànà rẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe gbé kalẹ̀ fún wa wọ́n tó wá sí kí bàbá kan ṣe gbé kalẹ̀ láwọn ṣéwù kan ṣe gbé kalẹ̀ báwọn kí ní kan ẹ̀ á máa nǹkan jẹ́ ni nǹkan gidi pín wá dàbí tuntun ní ojú wa náà bí tí mò ń bá lọ mo ṣàlàyé ní àná àtìjẹta nípa pé táwọn owó náà ń pè ní àáfàá gan-an kó tó di pé á fún wọn ní pé ẹ̀tọ́ àfa lélẹ̀ yìí tó àwọn àlàyé yẹn tó kílẹ̀ ń bẹ̀ pé kí ẹni tí ó bá jẹ́ àfa gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò kéwú ẹ̀sìn gbọ́dọ̀ jẹ́ ẹni tí yóò kéwú ẹ̀sìn tí wàá máa lo nǹkan tó bá kà nínú ẹ̀sìn yẹn bákan náà gbọ́dọ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba gbọ́dọ̀ jẹ́ aláṣàjẹ́ aláṣàjẹ́ olè àfa kìí sàfa olè olè ó àfa olóògùn ogun tí ó máa fi òbò sakọ tí ní kí èèyàn máa wá ojú màálù káàkiri eré ẹsìn eré kíní kan kì í ṣe àfa ẹyọ ọ̀pọ̀ ń bẹ̀ àwọn irúgbọ́n náà máa ń pè ní àfa ẹlẹ́bọ àwọn nù àwọn nù so irúgbọ́n náà ti pọ̀ jù dákun àfa aládò kí ni kí ló kan àdó pẹ̀lú àfa àdó òka kí ló kan ń ṣe pẹ̀lú àfa wọ́n á ya wọ́n á ya wọ́n ya ìkìnnìún síbi òka òkà pàlàbà sọ́wọ́ kí ló kí ló kàn yí pẹ̀lú àfa ẹ́ kí ló kàfà pẹ̀lú à ń lo talí à ń lo handkerchief mọ́ handkerchief oògùn lójú kí ló kàfà pẹ̀lú yóò ọṣẹ dúdú kí ló kàfà pẹ̀lú ọmọ ẹṣẹ gbogbo eléyìí eléyìí alẹ́ wọn kì ṣàfà o so àwọn tí wọ́n ta kàtà dárúkọ wọn ẹ̀ẹ́n tó bẹ̀rù ọlọ́run ọba tó dó déédéé tí ò lóògùn kò ní náà ń kà lé àwọn tó ń jẹ́ àfa nìyẹn tọ́ tí a ti wá rí wọn báyẹn kí wá ní àwọn ẹ̀tọ́ tá gbọ́dọ̀ máa fún wa ẹ̀tọ́ ni pé yajibu an nahtarimahum a pọ́n wọn lé a pọ́n wọn lé so torí pé ọlọ́wọ́n bá gan-an òun gangan ló ṣàpọ́nlé àwọn àfà ó ṣàpọ́nlé àwọn àfà olúwa bá ní ẹwà àwọn ọ̀rọ̀ oríṣiríṣi àwọn ló wà ní al-Qur'an ọlọ́wọ́n bá ní ya ayyuhal ladina amanu ati'u Allah wa ati'u ar-rasula wa ulil amri minkum bàtà àwọn afa ń tú àyà yìí àbí táwọn sàhábà ń tú wọn tú ulul amr sí ká ní àwọn aláṣẹ so ìtú ìtumọ̀ méjèèjì yẹn àpọ́nlélánlá ni náà lọ jẹ́ àpọ́nlélánlá ni so ẹyin tó lọ́wọ́ bá pọ́n wọn lé kókó wọn sí ipò ńlá so àwọn náà gbọ́dọ̀ máa ṣàpọ́nlé ẹni tá a bá rí pé àfa ah, lélẹ́yìí kìí ṣe aláwo kìí ṣe olóògùn kìí ṣe onínàǹkàlẹ́ ń pè àáfà ah, lélẹ́yìí àwọn tí wọ́n ẹ̀sìn ọlọ́run làwọn eléyìí mú lọ́wọ́ hmm, irú wọn yẹn á wàá sàpọ́nlé wọn á pọ́n wọn lé so ara ìsàpọ́nlé wọn ni pé a máa tẹ́tí gbọ́ ìmọ̀ wọn ẹ̀rì náà ni àwọn tí wọ́n ti lọ níwájú gẹ́gẹ́ eh, Ibn Sirin rahimahullah Imam Malik alayhi rahmatullah wọ́n ní inna hadha al-ilmu dinun. wọ́n ní ṣe rí ìmọ̀ yìí ẹ̀sìn ni o àwọn àti wọn làwọn ń gbọ́ bá àwọn tó bá rí báyẹn àti pé wọ́n ní ọlọ́run wí ànábì wí wà sí irú àwọn ìyẹn náà làwọn ń gbọ́ ó ní àwọn sàhábà tí wọ́n ti sọ irú àwọn àwọn wọn àwọn ní àfa máa dinahu inna hadha ad ilmu wọ́n ní inna hadha man yatalaqqa al-ilma indahu so pé kó so ẹni tó bá jẹ́ ọ onímọ̀ tó jẹ́ àfa àtọ́lọ́run àfọlùbẹ̀rọ ọlọ́run irú àwọn ìyẹn wà sí wọn lèèyàn máa ń gbọ́ so àwọn oríṣiríṣi àwọn èèyàn ló máa ń wù wọn káwọn sọ̀rọ̀ ọlọ́run kò sí ẹni tí ta ni àmọ́ ibi títí ń sọ̀rọ̀ ọlọ́run tó jẹ́ aláìmọ̀ kan tó jọ́ tọ̀ ọlọ́run ṣé bí níbi wá àti náà lẹ̀ ti ń gbọ́ irú tí mo sọ lẹ́ẹ̀kan pé lọ́lẹ̀ wà ojú màálù sixteen ṣé bíbi wá àti náà ni kí ni ẹyin ojú màálù kòǹkòǹkò ẹ wá sixteen so sí inú koran náà ló ti rí yòun inú àdéhùn ló ti rí yòun tó o bá ń wá owó ó wà kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run náà ẹ ni o kì í ṣe ta o kì í ṣe pé ń ni so àtàwọn khurafat ṣirkiyat àwọn irọ́ àwọn oríṣiríṣi irọ́ irọ́ burúkú afa kan bẹ ọwá mú ń fi ejò níbi ń ṣe níbi ń ìjánu ìjánu kìnìún kìnìún ní máa ń gùn ló àfa wo ni ṣé ń gùn kìnìún ń fi ejò ejò níbi ń ṣe ìjánu àfọ májíìkì fún májíìkì ṣé irú táwọn pe àwọn èèyàn sílẹ̀ lẹ́yìn ṣé wàá sínú nìyẹn ṣé wàá sínú wá sí òní tó mú àwọn èèyàn yàyà kúyà àfa tí ó dé wà sí pé yóò mọ ní ẹwù mẹ́fà ẹ̀kọ́ ẹ̀gbọ́n mọ́tò tí mo gbé wá ní àfa tí ó ti ń lo ọ́dì lè ti ń lo sọ́jà mọ́ sọ́hun ti ń lo ọlọ́pàá mọ́ sọ́hun ṣé àfa nìyíhun àfa ti ń lo sìnrín kí ni tó fẹ́ gbà ń bẹ̀ gan ṣáfẹ́ sin ọlọ́run nìyíhun àfa ti ń bóra ti ń bó ara sí àfẹ́sìn ọlọ́run nìyíhun òkè ṣáfẹ́ sin kí ló gbọ́dọ̀ fẹ́ pa àwọn èèyàn sí tó fẹ́ ní ànábì ló ní inú Quran ló ti rí yéun ni tọ́lọ́run sọ pé ẹ gbọ́dọ̀ yí ẹ̀dá ìmí ọlọ́run bá padà pé èṣù ara iṣẹ́ tí èṣù ọkọ̀ yìí ni kò lẹ́yìn ọba yìí rẹ̀ náà khalqallah wọ́n mọ̀ yí ẹ̀dá ọlọ́run bá padà ni. so àfáà tí wọ́n sọ fáwọn èèyàn pé ọlọ́run bá ń tẹ̀yìn ike ọlọ́run ní ar-rijalu qawwamuna 'ala an-nisa pọ́lọ́ ní obìnrin ọpẹ́ ọkùnrin lélẹ́rí fún àwọn obìnrin òun ni ọlọ́run tẹ̀yìn ni ipóbìnrin lè lérí ọkùnrin yes lọ́dọ̀ sí ẹ̀ ṣé yóò ní lẹ́pẹ̀ láfa tó kò ti pọ̀ jù ní àwọn dandan so irú ẹni tó bá jáfà gidi èèyàn máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ alápèyàn ń ṣe àpọ́nlé rẹ̀ nù so ó tẹ̀sí gbọ́ ọ̀rọ̀ rẹ̀ wá takadéré ọmọ pàtàkì rẹ̀ ọmọ pàtàkì ah torí pé kí ni kì í ṣe nítorí nǹkan kan lẹ́ẹ̀nà hom hamalatu sharia torí pé àwọn náà gbé òfin ọlọ́wọ́ ọba lọ́wọ́ ni wọ́n ń lò so àfáà tí ó bá ti jẹ pé ó lóun lọ lé kéwú àmì wá lè kì í lo òfin ọlọ́wọ́ ọba ẹ má kàkún kò ní ẹ̀tọ́ kankan lọ́dọ̀ yín kò ní ẹ̀tọ́ kankan inú náà mo yakhsha Allah min ibadihi al-ulama olúwa ní àwọn tí wọ́n tó yẹ kọ́ mọ bẹ̀rù èmi ọlọ́wọ́ ọba àwọn tó wá ni àfáà lẹ́wàá lẹ́fún ní àpọ́nlé rẹ̀ man yuhini Allahu wa ma lahu min mukrimin ẹni tó bá ti yẹ pẹ̀lú ọlọ́run kò nídìí àpọ́nlé kò sẹ́nìkan tó kílẹ̀ fi pọ́nlé lẹ́fi ni pé ara àpọ́nlé ara rẹ̀ ní àpọ́nlé tó yẹ kì ṣe àpọ́nlé máa rábàbà máa kúnlẹ̀ máa káwọ́ pọ́yìn kì ṣe yẹn o iṣẹ́ yẹn àpọ́nlé tó ṣe déédé àpọ́nlé ẹ̀sìn ọlọ́run tó ṣe déédé àpọ́nlé ẹ̀sìn ọlọ́run. tó bá kan náà ara ẹ̀tọ́ tí ìran tó ń ṣe fún ẹni tó bá jẹ́ àfa àgbẹ̀bù wọ̀dẹ̀fà ẹ̀nìhùn ìyẹn máa ń dáàbò bo àfa ni tẹ̀gbọ́bọ̀ àìní yìí wà dáàbò bo ọmọlúwàbí rẹ̀ kó làdé ìbá sí ń ara yín ẹwúrú àfa rere àfa dáadáa tó wà ní ìyẹn Maiduguri kọ́ ni tí ó ń sọ pé káwọn yẹn mọ́ fi ọlá nàbì tó kọ́ mọ́ fi kọ́ mọ́ ń bá wúchí ẹ̀hẹ́n àmọ́rawárí àmọ́ gbẹ́ni tó bá ti gbọ́ pé ní ti ń sọ rẹ̀ kí wọ́n ti ọ̀gẹ́ àfúà gidi lélẹ́yìí wọ́n wá tó máa bùn ní àdúrà gbogbo mùsùlùmí tó wáyé wọ́n máa bùn ládùúrà pé áá ò ṣeun òun kí wọ́n sọ pé ànábì wá ń bẹ́ẹ̀ lọ nínú táwọn máa ń ṣe

nígbà kan àwọn tó láwọn ń ṣe súnà wọ́n mọ̀ wá gbé bàndírì wá sórí rédíò fáwọn èèyàn wọ́n gbé kàdíkàsídà kàsídà wá sórí rédíò fáwọn èèyàn súnà lẹ́sílẹ̀ ń pèpè sí. ومن يا رسول الله خذ بيدي فتداركني فأنت أبي gbogbo ẹni tó bá kéwú tí ẹ̀sìn ọlọ́run bá yé tí bá ń kọ orin yìí a yóò mọ̀ pé ah kí àdánwò lálá ni orin yẹn أنت يا مختار مستندي وإليك اليوم منكلبي gbogbo ẹni tí bá ń kọ́ wà láì mọ́kọ́ ọmọ òjò ń túmọ̀ rẹ̀ fún ọ wọn ni ya Rasulullah òjì sí ọlọ́run khudh bi yadi gba ọwọ́ mi tí mo nà sí ọ sanabi ni wọ́n ń gba ọwọ́ tí yàn nà sí yàn àbọ́lọ́ ni amma yujibul mudtarr idha da'ah yakshifu su' fatadarakni tètè súnmọ́ mi wà nábì nábì tó ti kú ni kú súnmọ́ ọlọ́wọ́ bá ní máa ń fi àánú lẹ̀ rí pa báyàn wọ́n á ń tẹ àbí wọn ni mo n fi aanu leri pa bayan won a n te abi won ni baba ni mo nà anábì ti jẹ́ bàbá rẹ̀ à ń tẹ ya mukhtar ó ní wọn mukhtar anábì náà ń pè ní mukhtar mustanadi mustanadi wọn ni mo fẹ̀yìn tì wà ilẹ̀ ìkẹlẹ̀ yóò máa mú kọ́lẹ̀dì ọ̀dọ̀ rẹ ni mo ṣẹ́rí sí lónìí níbi ìkẹsí ní ṣẹ́rí sí lọ bàtàfà yẹn wọn bá lọ wọn bá lọ wọn bá lọ ya Rasulullah ya sanadi hana fi hammi wa fi nakabi ẹwọ tí ń sẹ́rí wọn pe Allah wọ́n wà lọ́kọ̀ ya Rasulullah tó ń tí ò yí àwọn èèyàn náà nìyẹn káfà yẹn ń ṣàlàyé tẹwàá dìde kí n sọ pé ànábì ọ̀jẹ́ nǹkan kan ànábì ọ̀jẹ́ nǹkan kan ni àbúni ẹmọ́ pà nẹ́rù lọ́lọ́run nítorí pé tánàbí náà bínú sí bínú sí bínú sí lójú ayé rẹ ni gbogbo àwọn kan báyìí ntí agbọ́dún tó bá ń ṣàlàyé rẹ̀ ń làfà ń làfà àfà tó fẹ́ yọ àwọn èèyàn ní oko ẹbọ torí pé ẹbọ ní tí ó mú èèyàn nù yányán ni yóò mú èèyàn rá sínú náà láéláé tí ó sì ní jáde ńbẹ̀ mà tó bá kú àfi kó yẹn túbá kí yẹn tó lọ lè bọ́ lọ́wọ́ ọba tó dáadáa ní irú àwọn afábá yẹn àdọ́bù ánìwò dèfà ànìwò kí wọ́n dáàbò bò wọ́n káì wọ́n tán gbé ìlànà yìí lọ́wọ́ ni kò ní bàjẹ́ ẹ máa ṣàdúrà fún wọn ẹ máa dáàbò bò wọn ẹ máa dáàbò bò ọmọlúwàbí wọn ẹ ní fẹ́ kí nǹkan kan ṣe wọn ẹ máa ra wọn bàbàbàbàbàbà ní àwọn tó bá jẹ́ àfa gidi tò ní òwúrẹ́ nìkan tó bá jẹ́ ẹni tí ẹ̀sìn ọlọ́run bá yé tí súnà nẹ́bí sọ̀lọ̀ sọ́làmù yé tí wàá rí àfa gidi tó lè wọn òun ní sàpọ́nlé rẹ̀ àwọn tí èyí sàfa gidi bóun ni wọ́n ti fẹ́ ka okun. náà bákan náà nínú àwọn ohun tó ń jẹ́ ẹ̀tọ́ àwọn àfa yìí òun náà ni pé àròjú ilayhim hinda nawazil wal mihan almutaalliqa bid nígbà tí nǹkan bá ṣẹlẹ̀ nílé ọ̀rọ̀ ẹ̀sìn take side fún ara rẹ̀ nǹkan kan ṣẹlẹ̀ tó pọ́n tó mọ ìdájọ́ rẹ̀ o mọ nǹkan sí o mọ bó ṣe ṣe lápèjúwe ní ìsinmi bóyá ọ̀rọ̀ pos jáde sáìdì gbọ́ òfin ní àwọn àfà lórí rẹ̀ kí á èyí kí ni, ìyàwó ẹ̀mọ́ fi ń ṣe bísínẹ́sì sí bísínẹ́sì àhàlálẹ̀ ni gbọ́ àwọn online business kòkòrò kíní kan cryptocurrency oníkàkẹ̀rẹ̀ kan gbogbo kí ni yìí lọ lè béèrè pé kí ni ìdájọ́ ẹ̀yìn kan máa wọ nǹkan ní mùsùlùmí kọkàn máa wọ ogun nǹkan tó wá fẹ́ ṣe lówó lọ́kọ̀ọ̀kan máa wọ́ lọ kí ó ti yá ó ti yá náà nù tó ní àwọn ẹ̀fọ́ ẹ̀kíní kan business forex kíní kan business forex business tó lè wọ àwọn afá sọ̀rọ̀ lórí ẹ̀ kí ni kí ni tó wà ń bẹ̀ ibo ló ti bẹ́ ẹ̀sìn ọlọ́wọ́ bá mu ibo ló ra sínú fìtínà so kódà kó ní pé èmi Dubai ẹni kẹ́ni kí ni mò ń ṣe àwọn bùrí change àbí kíní kan ló lè wádìí pé sí kí ní iṣẹ́ ọ̀nà tí mo lè máa rìn ní nígbà ṣe cooperative lọ lè wádìí pé bò ní mo ṣe fẹ́ ṣe é só mú sọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àlàmọ̀rí ayé èèyàn gan èèyàn lọ lè wádìí lọ́dọ̀ àwọn àfà iṣẹ́ tí ń dá sí léyìí àbí kí ni kí ojúṣe ẹ̀sìn lérí eléyìí so ara ètò àwọn àfà nìyẹn ẹ̀tọ́ tí èèyàn fún wọn nìyẹn tó bá ti gbọ́ nǹkan kan mọ́tàrí máa decide lórí ọ̀rọ̀ ẹ̀sìn try láti comfort àwọn àfa because ó burú alqawlu ala Allah bi ghayri ilm kí o máa sọ̀rọ̀ sí ẹ̀sìn ọlọ́run tó mọ̀ kọ́ dá sí i tó mọ̀ ń parẹ̀ wallahi ó burú ọlọ́run tó mọ àwọn ẹ̀ṣẹ̀ láńlá ni. àtọ́lọ́run tó pé haram Allah alaykum tọ́lọ́ ni mo ṣe lé wọlé yín kul innama haram alaykum al-fahisha olúwa ni mo ṣe zìnà wọ̀lùbáríà ọlọ́run wá tó wá tó olúwa ń tàkúlù ala Allah wà ń tàkúlù ala Allah ma la ta'lamun tẹ́mọ̀ sọ ń tẹ́mọ̀ nípa ọlọ́run nípa ẹ̀sìn ọlọ́run ló wà ní ìwọ̀ ni kí ló sì máa ń fa tí wọ́n bá ti padà sọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfa ẹ̀sìn tó kí wọ́n lọ lè kí ni ẹ̀sìn wílé nǹkan yìí tó ojúṣe àwọn àfa ni kí tó bá gbọ́kànlé wọn pè wọ́n ó tẹ̀ ó ju nọ́mbà wọn kalẹ̀ òun sọ pé kán ti kán ti program tán káwọn èèyàn béèrè béèrè kán jọ bàyá láyé ẹni tó bá ń béèrè béèrè tó bá ń fi yẹ̀yẹ́ mi ah, wọ́n ti ń béèrè yẹ̀yẹ́ yìí tó ni àwọn ìmọ̀ wọn lọ́wọ́ àlọ́ ìmọ̀ ọ̀parí wa àti tán ní ìbéèrè wa ní torí kíni ìbéèrè bò náà tí wọ́n rí kalẹ̀ jẹ́ kán béèrè tó bá rú wọn lójú gbà tó bá sọ kú sọ tán bá béèrè nísìnyí bóyá ó kọ̀rẹ́ tààrà rẹ̀ ń bẹ̀ nígbà tó parí wa ṣe ó sì lọ owó ló kó wá gbà lọ́wọ́ yín torú eléyìí àwọn yìí la máa ń sọ pé àáfàá ni wọn bákan náà látàgbé ló fi him yẹn gbọ́dọ̀ kọjá àlà nípa àáfàá kí n ọmọ kí n orí àáfàá síbi ẹni tí kò lè kò lè tàṣìṣe kí gbogbo gbogbo ẹ eh! àáfàá ìyàwó ẹni ọlọ́run ta ló sọ pé ẹni ọlọ́run wọn wò líla ńlá nu kódà wọn ti dé ipò kútùbù wọn ti dé ipò gáúsù wọn ti dé ipò owó níbo lẹ́ ti ń rí irọ́ lásán tẹ kójọ kọ̀ràfà tó oríṣiríṣi wọn pò sí ipò rọ́ tí ò sí nínú ẹ̀sìn tí ò wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam tẹ́ ń pè nínú ẹ̀sìn yìí tó àbá àwọn bàbá wọn ah àwọn ni transformer transformer transformer ń ta ni transformer kí ni gbogbo àwọn èèyàn wá ń tàpù níbẹ̀ torí kí ni kí ló kí bò ló ṣe jẹ́ transformer Ànábì gan sallallahu alaihi wasallam kò ròyìn ara rẹ̀ kọ́lá kò ròyìn ara rẹ̀ pé kẹ́nìkan mọ́ agbágbára lára mm-hmm. àwọn àwọn sàábì kan ò sì gbọ́ oyé fáwọn lọ lè ń gbàgbára ọ̀rọ̀ ànábì innamal quwwata lillahi jami'a wa annal quwwata bí Kùránì ti sọ́nù olúwa ní gbogbo agbára yányán ọlọ́run ọba lónìí ọlọ́run ọba lónìí kò sí agbára kò fẹ́ nìkan kan ìpẹ́ nìkan kan ọ̀ká nǹkan kan láti ṣe yá iyọ̀ náà olúwa ní ẹ̀yìn èèyàn jẹ́ kí n fún yín lápòjú ẹ̀ka tẹ́tí ẹ̀jẹ̀kìlàkà yín kọ́ wálé olúwa ní nàlẹ́rì nàtẹ̀dẹ̀ ẹ̀rọ gbogbo àwọn transformer tẹ́ ń lọ lè ń sábà wọn tẹ́ ń kọ́ ẹ̀ transformer tẹ́ ń ń sábà wọn olúwa ní òpùrọ́ ni wọ́n nínú lè nàtẹ̀dẹ̀ ẹ̀rọ mi dùn nílà lẹ́yìn yàkùlù kó dùn bàbá ni olúwa ní wọ́n lẹ́ débi pé wọn ò lè wọn ò lè create wọn ò lè wọn ò lè dá ìsinsin ìsinsin bùbá ìsinsin ò lè dá olúwa ní ìyẹn tó pọ̀ jù olúwa ni wàhíń yẹsùlóbò ohun bùbá bò ṣe ọ̀nlá yẹsẹ̀ǹkì ọ̀vọ́ òmìnà tí wọ́n ti bá sísìn kálọ̀ wọn ìsinsin tó bá sísìn kálọ̀ wọn ń wò lágbára tó ń fi gbà padà lọ́wọ́ ìsinsin olúwa ni dọ́ìfà tọ́lébù wẹ́lì mọ̀tòló ọ̀lẹ́ ni ẹni tí wọ́n lè ń bá yàn ọ̀lẹ́ ni ẹni tí wọ́n lè ń bá náà sọ ni pé àfa ìyẹn gbọ́dọ̀ ṣàṣejù èèyàn bí yín làwọn náà ní tó fi jù yín lọ náà ni pé wọ́n mọ ẹ̀sìn ọlọ́run jù yín lọ tó fi jù yín lọ náà nù ẹ̀sìn ọlọ́run náà ní ẹ̀sìn wọn bí lọ wọn pé ah, nǹkan báyìí dákun kí ni ìdájọ́ rẹ̀ dákun nǹkan báyìí ń ṣe mí kí ni kí n ṣe sí tó jẹ́ ti súnà Nabi sallallahu alaihi wasallam tó tó bá di pé gbàgbọ́ mi máa dà lóhùn máa dà lóhùn máa wọ́n máa sọ pé mọ́ wọlé fọkànlẹ́balẹ̀ fọkànlẹ́balẹ̀ ń bo sọ́dọ̀ èmi èmi ìní yìí tó bá ti rántí ní sàmàsàmí táni wọ́ ẹni mọ̀ fọkànbalẹ̀ òkúngbà tẹ́mi yìí bá ń bẹ láyé kọ́lá tí máa tó kú tán kó tó dẹrú ọmọ rẹ kó máa dẹrú rẹ lọ kó máa dẹrú ọmọ rẹ so a gbọ́dọ̀ ṣàṣejù nípa àwọn tó máa ń jẹ́ àfa ká máa gbé wọn sí ibi tí wọn ò tó àbí ká máa gbé wọn sí ipò ọlọ́run àbí ká máa gbé nǹkan kan fún wọn nínú iṣẹ́ ọlọ́run kí wọn ní àfa báyìí lè ní gbọ́kànlé bàbá ilẹ̀ mi ń lò sọ́dọ̀ rẹ̀ bàbá ilẹ̀ mi ń sápamọ́ sí lọ́dọ̀ wọ́n ti rí ara yẹn jẹ́ ní wọ́n ti rí ara yẹn jẹ́ ní so ọkà padà ó padà jábọ́ yẹnyán ìjábọ́ tó sì dára rẹ̀ lẹ́bi so òun náà ni pé àwọn nǹkan wọ̀nyí nǹkan tí ẹni tó bá ń jẹ́ mùsùlùmí tó gbọ́dọ̀ mà ní ti ń jẹ́ ẹ̀tọ́ àwọn tí a bá pè ní àáfà ká máa fún wọn nìyẹn so àfihàn àáfà abọ́wọ̀ rẹ̀ afẹ́ sìn là ń sọ fá afẹ́ sìn afá tó jẹ́ àfọ olùbẹ̀rẹ̀ ọlọ́run ọba á dáàbò bò bákan náà á sì mọ ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn tábà ti ní bùkátà sí kí a máa lọ lè bíìlì lọ́dọ̀ rẹ̀ tó a gbọ́dọ̀ ká máa dá ṣe nínú ìgbésí ayé wa aláì máa ní darí sí ọ̀dọ̀ àwọn àfà so fáwọn tí a bá ní ìbéèrè zero eight one zero uh, eight five zero one three seven one so fún àti abá ní ìbéèrè tí wàá lè máa pè ní àti ìsún báyìí òkúrò wa kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. aleykum salaam wa rahmatulah. naam ẹ káàbọ̀. naam. mo ní alábí wo ló tẹ̀lé alábí sọ ni. tó tẹ̀lé báwo. ebe ẹ̀ẹ́dàgá ànábì wọ́n ti tẹ̀lé ra wọn tó ànábì tó tẹ̀lé ànábì sọ́ọ́lù. mi ò mọ mi ò mọ báyìí o mi ò mọ báyìí sẹ́. Eh, Aisha mhm. radi Allah anha kò bímọ na Ànábì sallallahu alaihi wasallam. Naam, dẹ́lẹ̀ iná jẹ́ bí ẹdún ẹ ẹ anabi wo ló tẹ̀lé anabi sọlẹ o kí lẹ fẹ́ fi yẹn ṣínú ẹ̀sìn Ọlọ́run. níbi cruise ẹ ṣe rí ara ṣe òkè náà láwọn kí bóyá ẹ lè fi jẹ àbí kò ṣe rí àwọn anabi Ọlọ́run ọba pọ̀ ó sì ó wú wọn láti mọ bí wọ́n ti tò tẹ̀léra wọn ó wú wọn tó fi yé báwọn ẹ̀hẹ́n ó wú wọn láti mọ bí wọ́n ti tò tẹ̀léra wọn tó àfàwọn kọ̀ọ̀kan nìyẹn mọ bí wọ́n ṣe bára wọn láyé sí àwọn bẹ́ẹ̀ ṣe tò tẹ̀léra kọ́ra ń gbà mí gan àwọn míjọ ṣẹ̀mí papọ̀ só ti yé báwọn so náà ni kí wọ́n ní ànábì olótẹ̀lẹ́ ànábì kìíní kan so àfikẹ́ ni wọ́n bá tẹ̀yìn jẹ so bákan náà ṣe rí àwọn tó ń ṣe kí ìzẹ̀jẹ̀ ká tó máa ń ṣe wo àwọn pé a fẹ́ pín ẹ̀bùn wo ẹjẹ́ ká mọ nǹkan tí a máa béèrè lọ́wọ́ àwọn èèyàn so n tí ó bá ṣàǹfààní fún wọn nínú ẹ̀sìn wọn ẹ máa béèrè tí ó sùn wọn mẹ́sìn ọlọ́run ẹni máa béèrè lọ́wọ́ wọn kódà ìlú ní ọmọ káwọn èèyàn máa ka kọ́ máa ka kéwú ẹni tó bá ka kéwú kàkúkà tó bá ní àwọn tó fi ń láyé so ó wà ní òun ló kéwú dáadáa nítorí wọn ni a'udhu billahi minash shaitani rajim tó ṣé ẹ dákun rajimi àti rajim ewu lórí ké ó sì jẹ́ pé ìranù lẹ́yìn ọmọ pàrọ̀ èèyàn sí tí ò sínú ẹ̀sìn bí ìsìn ilẹ̀ ara wọn ni ṣe yíò wà nù kúránì nítorí wọn bí sinmi rahman rahim wọn ni ah ẹ̀kọ́ ni ìsìn ilẹ̀ ara wọn ni rahimi ṣe yíò ní pẹ́ṣẹ́kẹ́ kúránì nù ẹ lọ lè kọ́ àwọn ọmọ ní ti àwọn ọmọ táwọn ọmọ kùránì kàdá da wọn ni kẹ wá kẹjẹ kẹmọkẹmọkẹ ẹni tẹ bá kọ́ ní tó bá kéwù kẹmọkẹ ìkẹ ẹkẹ yìí dá o so ẹni tó bá kéda kẹ fún ẹni tó bá kéda ẹ wà ní aláìdí àkàdá wọn kàn ti kọ́ kọ́ kọ́ tó ipò nǹkan ló ti ráìtì tó lọ́n kó ṣàánú fún wa. Nam. Salamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ẹ kú dùdà. Alhamdulillah. Ẹ̀mí fi ń pẹ̀lú ìfọ́lọ́. Àmín. Àgbàdùn ìjàmbá. Ẹ dákun ọgbẹ́ bèrè lórí kan. Náà. Ẹ dákun olóbi àlùwárá ṣíṣe. Hmm. Ẹ dákun tí ìbádà tí lọ́rọ̀ ẹ̀ lọ àlùwárá ṣíṣe. Àwọn ọ̀rọ̀ yẹn àlùwàlá olóyìn ni ká bọ́ ojú wa, ká ṣan apá wa ká fọwọ́ méjèèjì ká pa orí so tó ń jẹ́ ọ̀ranyàn níbi àlọ́ àti ẹ̀ṣẹ̀ àwọn ọ̀ranyàn àlọ́ àlánà so ọ̀ranyàn àlọ́ àlánà bá wà fún oníṣẹ́ kẹ́wù ṣe pè ní àná gbogbo tí bẹ́ẹ̀ ní àlọ́ àlánà lè gbọdọ̀ sí lọ́wọ́ látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ àwọn àlọ́ alaikum salaam wa rahmatullahi wa barakatuh. alaikum salaam wa rahmatullahi wa barakatuh. jọ̀gbọ́n fún àwọn dídíà náà ní látara ìfẹ́ inú àdé. ìgbọ́n yín mọ́ dáadáa o. kọ́mọ ní wọn gẹ́gẹ́ bí ìtọ́gù hmm. náà ló fà á táwọn ìfẹ́ sílé àwọn òní àwọn òní gbò òdìbò. Hmm. ọlọ́run máa san ìfẹ́ kan. ìzákùnlákàrà naam inshallah fún àwọn tí a bá fẹ́ pè ọ́dà pé àsìkò mi ti dé báyìí sọ́ọ́ lè pè sí orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine so nọ́mbà mi nìyẹn zero eight one zero three three five one five four nine so kí a pàdé ní aago márùn-ún ní ọ̀la bí ìdìnnìlá abdulfatah sọ̀rọ̀mí òun ni ó ń dábìrì fún wa pé subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.